jeremiah orí kejì ọ̀rọ̀ olúwa sì tọ̀ mí wá wípé lọ kí o sì ké lé etí jerúsálẹ́mù wípé báyìí lé olúwa wí èmi rántí rẹ ìṣeun ìgbà ọmọdé rẹ ìfẹ́ ìgbéyàwó rẹ nígbà tí ìwọ tẹ̀lé mi ní ijù ní ilẹ̀ tí a kì í gbìn sí mímọ́ ni Ísírẹ́lì fún olúwa àkọ́so èso oko rẹ̀ ẹnikẹ́ni tí ó fi jẹ yóò jẹ̀bi ibi yóò sì wá sí orí wọn li olúwa wí ẹ gbọ́ ọ̀rọ̀ olúwa ẹ̀yin ará ilé jákọ́bù àti gbogbo ìran ilé ísírẹ́lì báyìí li olúwa wí àìṣedédé èwo li àwọn baba yín rí lọ́wọ́ mi tí wọ́n lọ jìnnà kúrò lọ́dọ̀ mi tí wọ́n sì tẹ̀lé asán tí wọ́n sì di ènìyàn asán bẹ́ẹ̀ ni wọn kò sì wí pé níbo li olúwa wà tí ó mú wa gòkè láti ilẹ̀ íjíbítì wá tí ó mú wa rìn nínú ijù nínú ilẹ̀ pẹ̀tẹ́lẹ̀ àti ihò nínú ilẹ̀ gbígbẹ àti òjìji ikú nínú ilẹ̀ tí ènìyàn kò là kọjá àti níbi tí ènìyàn kò tẹ̀dó sí èmi sì mú yín wá sí ilẹ̀ ọgbà èso láti jẹ èso rẹ̀ àti ire rẹ̀ ṣùgbọ́n ẹ̀yin wọ inú rẹ̀ ẹ sì bà ilẹ̀ mi jẹ́ ẹ sì sọ ogún mi di ohun ìríra àwọn àlùfáà kò wí pé níbo ni olúwa wà àti àwọn tí ó mú òfin lọ́wọ́ kò mọ̀ mí àwọn olùṣọ́ sì ṣẹ̀ sí mi àti àwọn wòlíì sọ àsọtẹ́lẹ̀ nípa Báálì wọ́n sì tẹ̀lé ohun tí kò lérè nítorí náà èmi ò bá yín jà lé olúwa wí èmi ò sì bá àtọmọdé ọmọ yín jà ǹjẹ́ ẹ kọjá lọ sí erékùṣù àwọn ará kìtìmù kí ẹ sì wò ó sì ránṣẹ́ lọ sí kédárì kí ẹ sì ṣe àkíyèsí gidigidi kí ẹ wò ó bí irú nǹkan yìí bá ń bẹ níbẹ̀ orílẹ̀-èdè kan á ọlọ́run rẹ̀ dà síbẹ̀ àwọn wọ̀nyí kì í ṣe ọlọ́run ṣùgbọ́n ènìyàn mi ti yí ògo wọn padà fún èyí tí kò lérè kí ẹnu kí ó ya ọlọ́run nítorí èyí kí ó sì dààmú kí ó sì di gbígbẹ lé olúwa wí nítorí àwọn ènìyàn mi ṣe ibi méjì wọ́n fi èmi ìsun omi ìyè sílẹ̀ wọ́n sì wá kànga omi fún ara wọn kànga fífọ́ tí kò lè da omi dúró ẹrú ni Ísírẹ́lì ṣe bí tàbí ẹrú ìbílẹ̀ èéṣe tí ó fi di ìjẹ àwọn ọmọ kìnìún ké ramúramù lórí rẹ̀ wọ́n sì bú wọ́n sì sọ ilẹ̀ rẹ̀ di ahoro ìlú rẹ̀ lé a fi jóná lé àìní olùgbé àwọn ọmọ nóòfì àti ti tafanesi pẹ̀lú ti jẹ agbárí rẹ̀ fífi olúwa ọlọ́run rẹ sílẹ̀ kọ́ a èyí bá ọ nígbà tí ó tọ́ ọ lójú ọ̀nà ǹjẹ́ nísinsìnyí kí ni ìwọ ní í ṣe ní ipa ọ̀nà íjíbítì láti mú omi sí òòrì tàbí kí ni ìwọ ní í ṣe nípa ọ̀nà Asiria láti mu omi odò rẹ̀ ìwà búburú rẹ ni yóò kọ ìpadà sẹ́yìn rẹ ni yóò sì bá ọ wí mọ̀ kí ìwọ sì rí i pé ohun búburú àti kíkorò ni pé ìwọ ti kọ Olúwa Ọlọ́run rẹ àti pé ìbẹ̀rù mi kò sí níwájú rẹ lé Olúwa Ọlọ́run àwọn ọmọ ogun wí nítorí ní ìgbà àtijọ́ ìwọ ti ṣẹ́ àjàgà ọrùn rẹ ìwọ sì ti já ìdè rẹ ìwọ sì wí pé èmi kì yóò sìn nítorí lórí òkè gíga gbogbo àti lábẹ́ igi tútù gbogbo ni ìwọ ń ṣe panṣágà ṣùgbọ́n èmi ti gbìn ọ́ ní àjàrà ọlọ́lá irúgbìn rere pátápátá èé ṣe tí ìwọ fi yí padà di ẹ̀ka àjàrà àjèjì sí mi nítorí ìwọ ìbá wẹ ara rẹ ní eérú kí o sì mú ọṣẹ púpọ̀ èérí ni ẹsẹ̀ rẹ níwájú mi síbẹ̀síbẹ̀ lè olúwa ọlọ́run wí báwo ni o ṣe wí pé èmi kò ṣe aláìmọ́ èmi kò tọpa bálíìmù wo ọ̀nà rẹ lé àfonífojì mọ ohun tí ìwọ ti ṣe ìwọ dàbí abo kẹ́tẹ́kẹ́tẹ́ ìbákasẹ́ ayásẹ̀ tí ń rin ọ̀nà rẹ̀ ká kẹ́tẹ́kẹ́tẹ́ ìgbẹ́ tí máa gbé agijù nínú ìfẹ́ ọkàn rẹ̀ tí ń fa ẹ̀fúùfù lé àkókò rẹ̀ ta ni lè yí padà gbogbo àwọn tí ń wá kiri kì yóò da ara wọn lé agara wọn ò rí lé oṣù rẹ̀ dá ẹsẹ̀ rẹ dúró ní àìwọ̀ bàtà àti ọ̀fun rẹ nínú ǹgbẹ ṣùgbọ́n ìwọ wípé lásán ni bẹ́ẹ̀ kọ́ nítorí tí èmi ti fẹ́ àwọn àlejò àwọn li èmi ò tọ̀ lẹ́yìn gẹ́gẹ́ bí ojú ti ti olè ní ìgbà tí a bá mú un bẹ́ẹ̀ li ojú ti ilé Ísírẹ́lì àwọn ọba wọn ìjòyè wọn àlùfáà wọn àti wòlíì wọn pẹ̀lú tí wọ́n fi wú fún igi pé ìwọ ni bàbá mi àti fún òkúta pé ìwọ li ó bí mi nítorí wọ́n ti yí ẹ̀yìn wọn padà sí mi kì í ṣe iwájú wọn ṣùgbọ́n ní ìgbà ìpọ́jú wọn wọn ó wí pé dìde kí o gbani ǹjẹ́ níbo lè àwọn ọlọ́run rẹ wà tí ìwọ ti dá a fún ara rẹ jẹ́ kí wọn kí ó dìde bí wọ́n bá lè gbà ọ́ nígbà ìpọ́njú rẹ nítorí ibi iye ìlú rẹ bẹ́ẹ̀ lé ọlọ́run rẹ ìwọ Júdà èéṣe tí ẹ̀yin ò bá mi jà gbogbo yín lé ó ti rúfin mi lé Olúwa wí lásán ni mo lu ọmọ yín wọn kò gba ìbáwí idà ẹ̀yin tìkára yín li ó pa àwọn wòlíì bíi kìnìún apanirun ìran ènìyàn yìí ẹ kíyèsí ọ̀rọ̀ olúwa èmi a ti di aginjù sí Ísírẹ́lì bí tàbí ilẹ̀ òkùnkùn biribiri èé ṣe tí ènìyàn mi wípé àwa ń rìn káàkiri àwa kì yóò tọ̀ ọ́ wá mọ́ òǹdè a lè gbàgbé ohun ọ̀ṣọ́ rẹ̀ tàbí ìyàwó ọ̀já ọ̀ṣọ́ rẹ̀ ṣùgbọ́n ènìyàn mi ti gbàgbé mi ilé ọjọ́ tí kò ní iye èéṣe tí ìwọ tún ọ̀nà rẹ ṣe láti wá ìfẹ́ rẹ nítorí náà ìwọ ṣe kọ́ àwọn obìnrin búburú lé ọ̀nà rẹ pẹ̀lúpẹ̀lú ẹ̀jẹ̀ ẹ̀mí àwọn tálákà àti aláìṣẹ̀ ń bẹ lára aṣọ rẹ ìwọ kò rí wọn níbi ìrúnlẹ̀ wọlé ṣùgbọ́n lára gbogbo wọ̀nyí síbẹ̀ ìwọ wípé aláìṣẹ̀ lé mi ìbínú rẹ̀ yóò ṣáà yí padà lọ́dọ̀ mi ṣáà wò ó èmi ò bá ọjà nítorí ìwọ wípé èmi kò ṣẹ̀ èyí ṣe tí ìwọ ṣe àti yí ọ̀nà rẹ padà bẹ́ẹ̀ ojú yóò tì ọ́ pẹ̀lú fún Íjíbítì gẹ́gẹ́ bí ojú ti tì ọ́ fún Asíríà lóòótọ́ ìwọ ò kúrò lọ́dọ̀ rẹ̀ ìwọ ò sì ka ọwọ́ rẹ lé orí nítorí Olúwa ti kọ àwọn onígbẹ́kẹ̀lé rẹ ìwọ kì yóò sì ṣe rere nínú wọn.